ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله ورافقوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إليكم يا عباد الله òmùrọ̀ لا ló ṣe àwọ̀. aṣọ pẹ́pẹ́ ọba dẹ́dà ilé tó ṣe àwọn ìjọsìn rọmọdọ́ ní rọrùn fún wa. ọlọ́wọ́ bá sùhánù sọ́mọ́lù fàánù alákọ̀ọ́lẹ̀ ibi ìrọ̀rùn lòún fẹ́ fún yín òun ọ̀fẹ́ ìṣòro fún yín. nípa bẹ́ẹ̀ láti ṣàlàyé fún wa àwọn alámọ̀rí kan tó ṣe yí pé tó bá wáyé àwẹ̀ ọ̀gàjẹ́ látara bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ọ̀hún náà ni asọ́ ìmọ̀ yóò fi hu jólùbá ẹni tó ń gbàwẹ̀ tọ́jà gbígbó ní jẹ́nẹ́bà lára ilẹ̀ wa mọ́ba nígbà tílẹ̀ mọ́ba yẹn lẹ́yìn kọ́kẹ́ wẹ̀ kọ́ máa bá wẹ̀ rẹ̀ lọ. ọwọ́ ayé tí a gbà wá sí ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha àti Ummi Salamata radiyallahu ta'ala anhuma táwọn méjèèjì gbẹ gbà wá rẹ̀. wọ́n lànà lẹ́ni tí ó ní jẹ́nẹ́bà lọ́dọ̀ ara rẹ̀ kì í sálẹ̀ o ẹ̀kọ́ wà náà àwọn ọ̀dọ́ mi tẹ́lẹ̀ mi bá bẹ̀rẹ̀ tó bá gbé béèrè kalẹ̀ ẹnu máa yà yẹn ìgbẹ́ gómìnà ilé yọ̀ọ̀ká ní ìkì lórí ẹ̀ tó lè gbóúnjẹ sínú wa kọ́ àti gbólúfẹ́ ní bẹ́ẹ̀ lè yọ wá fúsì ní àgbẹ̀gbọ́ mu ní jẹ́nẹ́bà lára kì í sèyẹ o tọ́rọ wà náà hadithi yẹn ìgbà lóko sálámà ní jẹ́nẹ́bà lára min ahlihi látọ̀dọ̀ ara alẹ́ rẹ̀ ìyẹn ní pé ìyàwó rẹ̀ ọ̀fẹ́ gómìnà yẹn lẹ́tọ̀ọ́ sí òun là ń sọ alifájà rẹ wá ti yọ nígbà yẹn tí yóò ti di wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà yóò ti wá wẹ̀wẹ̀ yẹn yóò ti máa bá wẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú dẹ̀kù àti rọrùn tó wà ní Islam òun náà ní kéèyàn pọ́n ẹnu ìyàwó lá àti kéèyàn fara rò ó nígbà téèyàn bá ti fọkàn balẹ̀ wípé nǹkan ọmọkùnrin ò jáde láàrin yẹn irúfẹ́ eléyìí ìrọ̀rùn ni kò bá wẹ̀ jẹ́ ìyàwó àyíká radiyallahu ta'ala anha wọ́n ti sẹ́rí òtítẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àmà sí bẹ́ẹ̀ lẹ́ni tí ń gbà rẹ̀ yóò ti bára ru ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ lẹ́ni tí ń gbà rẹ̀ ṣùgbọ́n ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọ́n sọ̀rọ̀ kan nípa rí ẹ̀ gbègbè káàdà amúlẹ̀kùn fún mi lè jẹ́rìí dé. àníbi sallallahu alaihi wasallam ó ní kápá bùkátà rẹ̀ ju gbogbo yìí lọ. ìwọ tó bá tìmọ̀ yípa ara rẹ̀ òní gbé atẹ́tì bá mi ìyá ìbádọ́lá pàpà jùlọ ẹni tó bá jọ̀dọ̀ akọ̀ nǹkó ti irú nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí àgbàlagbà nítorí hadith abdullahi bin amri bin al-aas radiyallahu ta'ala anhuma tó wáyé báyìí pé kọ́lá wa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan gbọ́dọ̀ kan ti dé nìyẹn ọ̀dọ́ ìwà ni ya rasulullah mo pèrè òjijì ọlọ́run òkọ́bìlù àdàfọ́ ọ̀dẹ́mu sílẹ̀ mo mọ́lé fún ẹnu ìyàwó mi la lẹ́ni dín gbà àǹsọ̀tàlá nílà láti bẹ́ẹ̀ o wọ́n ní kọ̀ọ̀kan kò jì bí bàbá àgbàlagbà kẹ́lẹ́ ti ní nìyẹn bàbá yìí náà bá tún ṣe ìbéèrè pé sọ́kẹ́lẹ́ fún ẹnu ìyàwó mi la ní kíìsì nígbà tí mo ń bá rẹ̀ lọ́wọ́ àǹsọ̀tàlá ní bẹ́ẹ̀ wọ́n ní apá kẹwàá wá wa òṣìṣẹ́ ọlọ́wà ní nínú lẹ́sẹ̀ yìí ká ẹ̀ ń gbójú wúra yìí ni ló ti jẹ́ dídájọ́ yàtọ̀ ìbí kẹtẹ náà láti béèrè rẹ̀ àǹsọ̀tàlá wa sàlàyé ìgbéyìí lẹ́sẹ̀ yìí ká sẹ́dájọ́jọ́ àgbàlagbà yẹn yẹn lè kó náà gbà á ní kápá lórí ara rẹ̀ bí hadith yìí bá tẹ̀ lọ́rọ̀ nú ó ní àwọn ṣọwáhì bíbi pé hadith yìí padà dé dájà hasan ẹlẹ́kẹta nínú dẹ̀kùn èyí tó wà nínú Islam pàpà jùlọ ìjọsìn dáńsí ní Ramadan yìí òun náà ní pé kò sílẹ̀ ìyẹn lè wẹ̀ lọ́sẹ̀ Ramadan èyí sì lè dá sórí tó orú bá fojú lè tàbá rú káàní yẹn fi lè tutù ẹ má jà gbàgbé wo orú ọjọ́ òní ti ṣe ọjọ́ ìjọ wàáyé ẹ rí i pé anabi sallallahu alaihi wasallam ọdún kọ́sùlù lìtúmọ̀ wajibun ala kulli muhtalim wíwẹ̀wẹ̀ túmọ̀ àní dandan lọ́jọ́ gbogbo ẹ̀ sọ́ba ti bàlágà ti ńlá la a rí pé gbàdá nẹ́bi sọ́lọ́ láti sẹ́lá ń ti inú rọmọdọ́n ẹ o. àwa gbọ́dọ̀ dára wa láàmú nígbà tó ṣe wípé nílẹ̀ èdè yorùbá ló sún wa débẹ̀ ìgbégbà wọn ń pe ìjọsìn yìí ní ààwẹ̀ ìwọ̀nba tí yorùbá lè wí ìdánìyẹn torí wọn láwọn kẹ́ni wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ní ìjọsìn tí wọ́n bá ń ṣe fáwọn àlejò ló tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé pé àìjẹ àìmú àìwẹ̀ òun ni tí wọ́n máa ń ṣe ọwọ́ ajá sí pé gbà wọ́n rí mùsùlùmí lóye báwa ní òní jẹun látàárọ̀ àti ní mu ilé òbí tú wọ́n wá fẹ́ bá wí wọ́n ṣe àìjẹ́ àìmú àìwẹ̀ wọ́n bá wí àwẹ̀ lásán àwọn àti àwọn òfin lórí kíní yẹn ní dà wá láàbù ebi ọ̀rọ̀ ńlẹ̀ ó ti lóhun gbá rẹ̀ èmi náà ti tún lọ wẹ̀ lọ́sìn ọ̀rọ̀mọ̀tàn yìí torí bẹ́ẹ̀ kò sí láì nínú tẹ̀kùn ẹ̀sìn nìyẹn a lè wẹ̀ lọ́sìn ọ̀rọ̀mọ̀tàn kódà ìwé ọ̀rẹ́ yẹn tún bẹ níbi irú ọjọ́ òní ti ṣe ọmọ ìlú wa èyàn sì lè dá mi sórí lítàtàrò ní tọ̀rùbà fojú tó kábàgbàgbé sáfìrí balẹ̀ ìwẹ̀ lọ́sẹ̀ rọmọdọ́n bàbá àjùlọ gbà tó yẹ láti là èdè kan náà lè dájú pé ipa tẹ̀lé sọ́lọ́ lọ́wọ́ àlejò àlọ́ sẹ́lẹ̀m alifájà ni máa ń dé bàbá yìí tí ó sì ní ti ìwẹ̀ ìdànáàbà yóò tẹ̀ wá wẹ̀ nígbà yẹn. bákan náà ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ apákan náà wọn sáájú òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àlejò sẹ́lẹ̀m ẹni ìdàbí sórí omi láwẹ̀ níjọ́ yẹn omi ti ń dà sórí ìmínẹ̀lẹ̀ àtọ̀jì òǹgbẹ yẹn ní agbára àwọn mínẹ̀lẹ̀ àrùrí àti ooru yẹn lágbára ìmú dábìrì pé àìjẹ àìmú wa títí fọlọ́hún fẹ́ jẹ wáyà bẹ́ẹ̀ dẹ̀ ni omi nìyí lópin ìgbà tí òsì sọ̀nà ẹnu dé ọ̀nà ọ̀fun tọ́ba yẹ pé ìwọ̀ ara ihò ń ní ara lọ́tọ̀ wọlé sára kò sí wàhálà mẹ́ẹ̀ òfin yẹn lágbára oorun yẹn lágbára ẹni yìí ni mo rí òtítọ́ ọlọ́run sọlọ lọ́wọ́ àrẹ òfẹ́lẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ní dàbí sórí lọ́sìn Ramadan káwá wò ga òun bẹ̀ yìí tí ó lágbára kọ́ oorun yìí lé kọ́ ọ̀gbọ́dọ̀ fún mi kẹ́ra o torí ọmọ pé ìwọ ń bẹ lára ó lè wọlé sára rẹ ń ẹ̀sìn ò lé débẹ̀ àtẹ̀tẹ̀ ọlọ́run ò gbèrò kákẹ́sẹ̀ láti ọlọ́run ọba ni ọlọ́run ò gbèrò láti fara ni wa bí kò sí pé tẹ̀sán ọlọ́run ọba sùpánù ọ̀tá lábẹ́ lọ́kẹ́ wọ́ wa. bákan náà àmà rí ẹnu ọ̀nà àbáwọlé kan tí àlìmọ́ Bukhari rahimahullah tí wọ́n kàn dìde ìgbé ẹnu ọ̀nà yìí ń sọ nípa wíwẹ̀wẹ̀ aláwẹ̀ àti bí Abdullahi ibn Umar wọn ló mú omi ó fi síbi aṣọ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ gbẹdẹ ẹ̀rí wọn lọ wá jù sí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lápẹ̀rẹ̀ lẹ́ni tí ti gbà wẹ̀ lọ́wọ́ àlìmọ́ Sha'bi rahimahullah nínú àwọn àfáà wọn lòun náà wọlé wẹ̀ lọ́sẹ̀ Ramadan ebi gba wẹ̀ lọ́wọ́ gbà yẹn kódà Al-Hasan Al-Basri rahimahullah kódà gbogbooro kí ẹ yọ ọdún kódà tó o bá lágbára kí ẹ da omi sórí kára tutù nígbà tí yóò gbà wẹ̀ lọ́wọ́ yà ìbàdàlá nínú àwọn kẹtí ó bá wẹ̀ jẹ òun ni ká yọ ọdún nígbà tá a ń sálọ ọ̀la lọ́wọ́ àti kí ẹ fa omi sínú gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí kí àlùwá ti látọ́ bá súnnà mu òun lè tó ṣe gbélé ẹ̀ka náà tó yọ ọdún lọ́ fa mi símú àlùwàlá tó ṣe déédéé lànà Ànábì sallallahu alaihi wasallam òun ni àlùwàlá tó ṣe wípé lẹ́ẹ̀kan náà tó ń fi omi pa orí nígbà yẹn náà ló fomi pa etí. ẹ wá rí Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú hadith Laqit bin Sadra radiyallahu ta'ala anhu wọ́n ti jíjẹ́ ọlọ́run sọ́lọ́ lọ́yà ń sọ pé wọ́n bá lọ fi fìlí ṣe ṣàkọ́ tẹ́ bá fẹ́ pa omi símú ẹ fà á símú dáadáa إلا ẹ̀ńtẹ̀kùnà sọ ìmọ̀ tọ́ọ̀ bá ń gbàwẹ̀ nìkan lọ́gbọ́dọ̀ fàṣẹ jù bọ́ ọmọ àjàdí kó pípọ̀ láàrin tọ́ fàṣẹ mú díẹ̀ lágbàdà ní tuntun síta ẹ̀rí àtìpàtẹ́bí sọ́lọ́ ọ̀sánlá máa ṣe bẹ́ẹ̀ bí bá ń sàlùwàlá ẹ̀rí ó sì láwẹ̀ nígbà yẹn. ìyá ìbádọ́lá nínú àwọn nǹkan tó ti gbé kọ́ báwẹ̀ jẹ́ láti rí pé ìtẹ̀kù àlọ́ wà nínú ìsìláàmù yìí ìsìnkú pẹ̀lú ká má jẹ ká má mu láti gbà sálù bá jàre bá ti yọ títí tí òru òbí wọ̀ ọlọ́wọ́ ekutu jẹun dáàbò bí a jẹun lọ́wọ́ sàá tí tó jẹun mẹ́lẹ́ lórí ojú wa dáná látàárọ̀ tí a ká àfa ní gbàwé òun náà ní gbàwé ọ́ tí a lọ gbé mọ́ẹ́mọ́ sí ọjà yóò gbé lẹ̀ àbọ̀ bẹ̀ tó ti gbé kò níyọ̀ á lẹ̀ ìyẹn lè tó jẹun ẹgbà ìwòsàn àlele tó sọ òun ti gba rẹ bẹ́ẹ̀ ni ẹ kò ní mí ni á tu ni tọ́ba ti tọ́ o tó wo bí yọ ẹsẹ̀ rí àti súkà ẹ̀ lọ́fẹ́ wò yóò ti kó tọ́mọ á dẹ̀ tu á tu jáde àdúlẹ̀ fún abá sọ̀rọ̀ ni ọlọ́run sọ̀rọ̀ àti túmọ̀ wọ́n ní ibi gbogbo kẹsàn-án jáláwẹ̀ àníyàn gbogbo kálá ìkẹtẹ kọ́tọ̀ o àbí nǹkan mi èmi dé kọ́tà ti bá sọ̀ ọ̀dẹ̀ ọ̀fun bọ́sísàlẹ̀ asọ̀ra lórí bẹ́ẹ̀. kódà wọn ló tún wà ń bẹ̀ gan ẹnitọ́jà lábí á mọ́ ó lè fẹnu fa nǹkan bíi sáfúrù lápẹ̀rẹ̀ ń sìn ọbẹ̀ fún ọwọ́ ẹ̀jẹ̀ ó lè bá fẹnu pa àbí àgbàdo tí ọba ru díẹ̀ díẹ̀ tí ọba fẹnu pa nítorí pé níbu gàdá sí nǹkan bẹ́ẹ̀ fún mi fọmọdé kò sílẹ̀ ìbímẹ. àlè lórí pé à ń gbàwẹ̀ àwọn akóso ìdábọ̀ ọmọ kékeré tó ń gbàwẹ̀ ìfowó ọgbà rẹ ti àwòrán yìí dẹ̀ ṣe dandan ọba yìí dẹ̀ ti dà ti jẹun yóò lò wọ́lọ́wọ́ ìwà alásọ̀dọ̀ alhassan basiri rahimahullah wọ́n ti mọ̀ rí àfáwá ìyẹ́kùn tó ń wọlé sọ bí iye sọ ààlà nínú àwọn tọ́gbọ́n tó ń tẹ̀yẹ nìyẹn. ó oúnjẹ sàmùsàmù lẹ́nu láì gbé mi fún ọmọ kékeré wọ́pọ̀ sọ àyẹ̀wò lẹ́ni tí ń gbàwẹ̀ lọ́wọ́ wọ́n ní jẹ́ sàmùsàmù ọ̀jẹ̀ lẹ́nu tó ń mọ yọkùnrin tó hó mi fi ibi ọwọ́ afọ ayọ̀jáde lẹ́nu rẹ̀ ọwọ́ ìsẹ́nu ọmọ kékeré akúlùkọ́ yẹn dáadáa استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق عدن ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه واستنى بسنته إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله ورافقوه بالسر والعلن واتخذوا الرخصة واليسر في الإسلام وخاصة في عبادات رمضان أي رسول الله لنا ما لمر الجوع وجه هنا الحجاب كيف تدود لما تعالى سوف النصيحة إني أقلت لك الله نوجه يقول الحجاب هو يجب أن قوس دبارة كي يقول pàpà jùlọ èyàn ti kọ́lu ọdún ogójì ọdún ọyọ kí èèyàn máa mọ̀ ike ara òní sara bó ti wà tẹ́lẹ̀ mọ́ bó sẹ̀kẹ́ lọ́dún kí èèyàn mú ẹ̀jẹ̀ tó lè fún sábà ẹ̀ lára kí ló pè jà sí ìjà kí wọ́n padà nù. gẹ́gẹ́ bá sọ̀rọ̀ yípa àdébí sọ́lọ́ náà sọ́lá lọ bí wọ́n fẹ́ fẹ́ ní nǹkan mẹ́ta. àkọ́kọ́ náà òun náà ní sùúrù bàtọ̀ àṣà ìmá mú ẹyin. ìkejì tó ní sùúrù tọ́tù tí wọ́n gba ẹ̀jẹ̀ tó lè kó sùdágò lára tí wọ́n fà kú ìlọ́pẹ́ ní fìjáàmù tí wọ́n pè ní wọ́n dégò láwọn haúsá máa ń ṣe nígbà tí ọ̀làjú ò tíì ṣe tí wọ́n bá ti fa abẹ́rẹ́ àbí abẹ́fẹ́lẹ́ wọ́n fi sá ẹ̀ ṣàkàṣàkà ìwo làwọn gbé bọ́ nígbà yẹn ẹ̀rí ìyẹn ló fà á nígbà táwọn sọ̀tẹ́ láti sọ pé jáwẹ̀ ló fẹ́ kọ́rọ̀ méjì lọ́wọ́ nípa ẹ̀ ọ̀rọ̀ ti wá bẹ́lẹ̀ yìí kó jáwẹ̀ pẹ̀lú gbólóhùn dáàbò sẹ́lá ń sọ wípé àtọ̀rọ̀ àyímú wọ́n máa jò ẹni tó fa ẹ̀jẹ̀ yẹn kú lára èèyàn àwọn ẹja because tí wọ́n bá ti mú abẹ́fẹ́ lẹ́yìn tí wọ́n bá ti fi sábì tí wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ tí ó lè kó kùtà bára yẹn wọ́n wá gbé wò sí ìwò yẹn wọ́n ti lu ẹni yọ máa mú ẹnu yọ máa fi fà ẹ̀yin náà mọ tó lè ṣẹlẹ̀ pẹ̀lẹ́kùn tí ọlọ bọkọ lórí láti tó wò lórí gbàgbà lẹsẹ ọlájú ti dé nsì kó dẹ tó dé gẹrẹ àwọn sọsọ láti sọ látó ti rọrọ bí pàpà jùlọ ń sàwọn ní adam rọdí ọlọ́pù tẹlẹ á wọn bí léèrè yìí pé sẹ́yìn kọ kéèyàn ti fi já bọ lọsẹ rọmọdán àwọn nírọ tẹ bá tiẹ̀ rí ìtọ ní kíkọ bẹ́ẹ̀ bèrè ájìlẹ tọà nítorí lílẹ tó bá já sí pé tí wọn bá fa ẹ̀jẹ̀ yẹn kó lárí àárẹ̀ yá wí yẹn náà dàbí ẹni tó bẹ́ẹ̀ jẹ́ ẹlẹ́nìyẹn obìnrin gbélé kan náà dáhùn sọ̀rọ̀ nípa ìyáàmọ̀ yìí ìyẹn ìfẹ̀jẹ̀ tó lè kó mùsàkó lára yìí kí yẹn mú kó yìí sáàtọ̀ ife nínú gàdá lè ṣe nígbìnrin ọ̀hún lọ́sẹ̀ rọmọdọ́n kọ́ra padà rí ẹgbà wá àbí pípa tẹ́mi sọ́lọ́ mọ́ àlùsílẹ̀ ìjẹ́jàmọ́ wọ̀húwọ̀ sọ̀hìn. ìgbẹ̀jẹ̀ tó lè kó mùsàkó lára yẹn wọ́n gbàgbó wọ́n bá fa ó dẹ̀ ti làwọn ẹgbà yẹn obìnrin kò ti sọ̀rọ̀ kẹsàájú tẹ́lẹ̀ ìgbà wìyí ọjà ní ẹ bá ṣe ó tún wá padà ṣe é lẹ́yìn ìgbà mi lórí bá tó sọlá padà ṣe lẹ́nu tí ń gbà rẹ̀. so nípa bẹ́ẹ̀ ìjànà yìí àti fífẹ́ jẹ́lẹ̀ ọwọ́ àtọ ẹ̀dẹ̀ ìdè nǹkan tó jẹ́ rọrùn tí Islam ṣe ni pé iná lè mẹ́jẹ̀ tó lè kóso tábà yẹn kó lára àti kéèyàn ti fún yẹn lẹ́jẹ̀ máa lẹ́mi yóò ṣá àtọ́ àti tá a bá ti fáyà wípé ara ọdún níyàn tó lè ní àlàyé tó wà ní abẹ́lé rẹ̀. bákan náà nínú àwọn nǹkan tó fi pé bọ́ba rẹ̀ jẹ òun náà ní tàhílì dam wọ̀dọ́rí pẹ̀lú tí bá alẹ́sìn ìlàyé sọ̀tún bí ha àtẹ̀sìmíyà kó fún yẹn lẹ́jẹ̀ gan àti kéèyàn gba abẹ́rẹ́ tí ò bá ti dé ìdí òkú yẹn ló jẹ kálí ti ro kò sínú tó lè ba rẹ̀ jẹ àwọn àjùlẹ̀ sójú ọ̀gá tó dé ẹ̀hún fi ti ro ẹ̀dínlẹ̀ máa lérò pé súnà ni ẹ wà rọkùnrin mi yà wú sójú rẹ rẹ alẹ́gbẹ̀rẹ́ òun ṣe súnà ni súnà rẹ wò ló ń ṣe. àdébí sallallahu alaihi wasallam wọ́n ti sẹ́rí àlìkésìmídù iṣẹ́ rẹ̀ tó lé ṣe òun náà ni kò lè ṣe kojú kílíà bóyá tó dé yọ̀ọ̀bá rí bẹ̀rẹ̀ àdá ìyẹn lè máa lé ṣùgbọ́n kọ́ wa gbèrò súnà obìnrin ló lè fi tìrú sọ̀tọ̀ àbí tó ẹgbẹ́ ti rò oríṣi làwọn èèyàn máa ń lé àwọn mí lé ti rò òkú òun ni ti rò pé tómi ti wò báyìí àti kọ́ bá mi délé ẹgbẹ́ ló ti rò kẹ́ nìyẹn àwọn ti rò lómi lè ṣe onídìí ọjà onídìí ọjà kọ́ bá ti wọ̀ báyìí ọ̀rà àwọn ti nìyẹn sọ nípa bẹ́ẹ̀ ká ti ojú ó wò dẹ̀ fẹ́ kó wà fún wa bá àyẹ̀bẹ̀ kọ́ yẹ fẹ́ kẹ́kẹ́ sójú àyẹ̀bẹ̀ kọ́ yẹ yóò gbóòórùn lọ́pẹ́ńdà pàpà jùlọ àwọn ọkùnrin yà ìbádọ́lá àwọn àti ẹ̀sọ́ àpọ̀tẹ́lẹ̀ ikú mi ọ̀gbọ́dọ̀ lo lọ́pẹ́ńdà àbí túnrarẹ̀ olóòórùn àti ìdùn. tómìnir bá tiẹ̀ mẹ́lò lọ́pẹ́ńdà ajé ìdún ní kọ́lọ̀ ṣùgbọ́n kò lóorùn gẹ́gẹ́ wọn sọ sẹ́láńsì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ wípé èyí tó lóore jù nínú lọ́pẹ́ńdà èyí tọkùnrin lè máa lò òun lè yí tó ṣe é òun lè tó fi kó oorun ẹ̀ ọ̀hẹ̀ ta bẹ̀tà àríkọ́bẹ̀ èyí tọkùnrin lè lòdì bẹ̀tà oníkejì tóbìnrin obìnrin tiẹ̀ òun ó lè tó fi wípé lọ́hara lọ́wọ́dò kọ́dọ̀ ẹ̀ hàn ṣùgbọ́n wà hápìyàrí ìṣòro òun ẹ̀ pamọ́ lọ́wọ́ ẹgbẹ́ bèrè tó bá lọ sí ẹlẹ́ni ó tún máa bọ̀ wá jí bàbá yìí ó tún lè lọ lọ́ fi ń dá o ó tún fẹ́ dá rẹ̀ mọ́rẹ́ nìyẹn Ànábì sallallahu alaihi wasallam ọdún tóbi ní tọ́lẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkùnrin kan tó fi gbóòórùn ẹ̀ wọ́n á kàkọ́ lẹ̀ pàṣẹ wò ni ẹ̀rí láì jásí kó ṣe kárò àwọn tẹ̀sí máa kọ́ bí àṣẹ wò ni ìyá ìbádọ́lá nínú àwọn kan tí ó bá wẹ̀ jẹ́ tó ti bá lè dé ní ọ̀sán rọmọdọ́n òun náà nínú ti wà. lẹ́yìn sì níbẹ̀ máa dára wa láàbùkẹ́ gbáko yìí sí gbígbẹ́ ní àbí tútù ni gbogbo àkọ́kọ́ tó ọdún kàyí gbọ́ ìyẹn máa ń rú pákó kama gbàgbé ọ̀rọ̀ tí anabi sọlọ ẹ sọlá ń sọ nípa agbáko ẹ̀rí ọwọ́ àti hadith tí mo ń kọ̀kọ́ ọ́ni àti mùsùlùmí gbé jáde òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àti sọlá ń sọ ibi lẹ́wọ́lẹ̀ ẹni aṣọ́kọ̀ àìlẹ̀ ọmọdé tí e bá ti gbé mi fẹ́ fìdíra mú jọ mi ni làwọn ọ̀rùn mi ti wá mi bá dẹ̀ pa ọ́ láti kí wọ́n máa rún pákó àyíṣàkúlẹ̀wò ní gbogbo àkókò àdùwàlà nínú ẹgbàá wa mi ní gbogbo ọgbà yóò nígbà tá a lóko fẹ́ láwa ń yẹn jọ́ ní ń sọ òun náà dàbí ọ̀rọ̀ ẹ júmọ̀ àti aṣọ lẹ́ẹ̀kan à ń sọ̀tà lọ yẹn níjọ́ yẹn yí pé èèyàn bá gbà rẹ̀ kí èèyàn má pákó ẹ̀rí à ń sọ̀tà lọ yẹn bẹ́ẹ̀ kódà pákó yìí a lè rún ọba àmà ti fa fẹ́ kírun ọba àmà ti fa fẹ́ sàlù àlá ní gbogbo ògbà yẹn o complex zawal àwọn mi sọ wípé èèyàn bá fẹ́ rún ọgbẹ́dọ̀ rún dáìlà bá ń lọ tó èèyàn gbẹ́dọ̀ rún gbà yẹn àbí lẹ́yìn ayélujára gbọ́dọ̀ bó sígbà téèyàn lè ro èmi lé èyí tó jẹ́ brush tó ti fi àwọn amú ọṣẹ àfìlè lórí kéèyàn fún àyọ ti báláwẹ̀ kú ló fi da ju pápá jùlọ lọ́sàn-án rọ̀mọ̀dọ́n wọ́n tó bá ń dòrò kù sílẹ̀ kéèyàn lè sùn. ìyá ìbádọ́lá nínú kẹ́kẹ́ bá wẹ jẹ òun náà ti ti láàrún nífẹ̀ẹ́ kéèyàn gbé tọ́mì tẹlẹmbẹ kó gbé mi. àti ẹ o ti gbé tọ́mì àwẹ̀rẹ́ ti já bí ìtàn ọlọ́mọ kéékèèké nìyẹn. ẹni kódà kọ́ wà lẹ́nu èèyàn téèyàn bá ti gbèrò gómù bẹ́ẹ̀ fi jẹun wọ́n tó bá ti wòye pé kẹlẹ̀ bẹ́ẹ̀ ní skóòpù rẹ̀ dáadáa ní kàn mi lẹ́ẹ̀kan náà ni tára tó kọ́kọ́ kalẹ̀ náà torí ọ̀rọ̀ àníyàn o tí kó jẹ lọ jẹ tó o tó jẹ náà nìyẹn tí pé rẹ tó yẹn o ti bákan náà nìyẹn bákan náà nínú àwọn kan tí òun náà ní kéèyàn gbé mi ohun tó ṣe pa àlè sọ́ra fún àwọn kan náà lè sọ́ra fún yìí bí irú àwọn kan tí máa ń sẹ́kù níbi eyín èèyàn ní ìlà jẹun náà sàdédé kódà ọbẹ̀ tọ̀tù ẹ̀ lọ́kẹ̀ na ẹran kékeré kan láì lòun bá há sí ọ láàrin ẹ̀rí gbogbo orí eléyìí kò lè ba àwọn èèyàn jẹ ti mi dẹ́gbẹ́ tó mọ̀ ẹ̀rín yìí nì àyẹ̀bẹ̀ àbí ó yọ àbẹ́fọ́ tó kù lọ́sílẹ̀ fáàrin kan ẹ̀rí irú àwọn eléyìí kò sí wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè jẹ díẹ̀ èyí tó jáde ẹgbẹ́ lómi máa ń tẹ̀jẹ̀ o wọ́n máa tọ́jú eyín dáadáa náà láti ní ọmọ arúgbó àwọn tó bá ti rún ti pẹ́ ẹnu rẹ̀ lè bàjẹ́ ẹ̀rí ẹ̀jẹ̀ díẹ̀ tọ́ra wá tó ẹlẹ́ta nínú èrìgì àbí inú eyín gbogbo àwọn eléyìí ò lè bàwẹ̀ jẹ́ bí ẹ̀jẹ̀ bá ti jáde lẹ́nu ìjáwé ni ò ti já báyìí bẹ́ẹ̀ náà ni eruku títì àbọ̀jù lójú ọ̀nà ju adé ọ̀tá rẹ̀ irú eléyàn náà kò sí kí ni o ọba rẹ̀ jẹ́ ya ibadallah àti wọn lo ìlúbọ wọn ti pẹ́ sí ilé ìlúbọ jọ àbọ̀jù lọ dúró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kẹjọ máa ta rúkú ó ti bí sẹ́mi tó lè ṣe bó ti ẹ̀mí sẹ́mi tó àkọ́ kọjá lọ ló sí ọ nínú ọba rẹ̀ eléyàn ọba rẹ̀ jẹ́ ya ibadallah nínú àwọn kẹjọ ọba rẹ̀ jẹ́ òun ni kéèyàn kọ́dà ìbálò ọkẹ́yàwó adẹ́nubẹ́lì ìmọ̀ àwáyé ó ń sọ wọn aṣọ fóun gbàgbé ọgbàgbé ọlọ́ọ̀jẹ ọgbàgbé ọlọ́ọ̀mù ọgbàgbé nígbòtí bí wọ́n ṣe níyàwó ni tàbí ó sì gbádùn kámẹ́ tó ti lọ bẹ́ rẹ̀ nìyẹn ní báyìí àlè tó fáwọn ẹ̀rẹ́ bàjẹ́ o ìgbà wa ní kọ́ sí ọmọ tẹ́rẹ̀ jẹ torí àdúrà ti wà nílẹ̀ táwọn mùsùlùmí àkọ́kọ́ ti di pé wọ́n padà látọ̀ àkíndínà ìnàsínà àwọn àkùtọ̀ àná. ọlọ́run máa ń mú wa bá adẹ́sẹ̀ o tó wáyé bá àgbà gbèsè nǹkan ní àbájá fi mistake. ẹ̀rí àǹkó sálábẹ̀ rẹ̀ ti sọ pé ẹni tó bá gbàgbé tó jẹ àbúkù òfin kẹ̀kẹ́ lọ́rùn ẹ̀. bákan náà èyí ìtọ́kẹ̀ wá ní òjijì kì í ṣe gbé ìyẹn lè ẹ́ pa gbogbo àwọn ilé yọ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 قوموا إلى صلاتكم رحمكم الله تعالى